àwọn eléyìí dá àwọn aláìsàn lóró ọsibítù ni wọ́n lọ fọ́ àfàìmọ̀ làwọn afurasí ọ̀daràn mẹ́ta tọ́wọ́ tẹ̀ yìí kò ní pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ látàrí bí wọ́n ṣe fẹ̀sùn kàn wọ́n pé wọ́n ń digunjalè bí wọ́n ṣe ń fọ́lé onílé tí wọ́n ń kó wọn lẹ́rù bẹ́ẹ̀ ni wọ́n tún lọ fọ́ ọsibítù tí wọ́n kọ́ fáwọn aláìsàn wọ́n kó dúkìá olówó iyebíye bẹ̀tà bẹ́ẹ̀ làwọn jagunlabí yìí tún ń ṣẹgbẹ́ òkùnkùn ọ̀gá àgbà ìṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn nípìnlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni David Akínrẹ̀mí ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta yìí Akínrẹ̀mí ní ọ̀kan nínú àwọn afurasí yìí Kẹ́hìndé Ògúnjẹ́nbọ́lá ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n lọ́wọ́ kọ́kọ́ tẹ̀ lọ́jọ́ kejìlá oṣù kẹta yìí nígbà tóbìnrin kan Kẹ́hìndé Bánjókò wá fẹjọ́ sùn lọ́fíìsì àwọn pé àwọn fọ́léfọ́lé kan ti jálẹ̀kùn ilé òun lásìkò tóun rìnrìn àjò lọ sékòó lọ́sẹ̀ tó kọjá kó tóó dé ni wọ́n ti sọ ilé ẹ̀ tó wà lójúlé kejì òpópónà ẹfúnyẹ̀là nílùú ìpẹ́rù ìpínlẹ̀ Ògùn di kòròfo lára ẹrù tí wọ́n kó ni ẹ̀rọ amúnáwá tí wọ́n ń pè ní jẹnẹrétọ̀ dòrò afẹ́fẹ́ gáàsì ìdáná ẹ̀ fáànù onídùúró tìmùtìmù tó fi ń sùn rọ́ọ̀gì tó tẹ́ sílẹ̀ àtàwọn ẹrù míì níṣe ni wọ́n gbá gbogbo yàrá ẹ̀ mọ́ féfé láwọn ẹrù tí wọ́n jí ọ̀hún tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand lẹ́yìn táwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ti fimú fílẹ̀ díẹ̀ olóbó táwọn òní wọ́n bá mú kẹ́hìndé bí wọ́n sì ṣe mú un kò jáǹpátá kò sì jà wọ́n níyàn wọ́n ní pẹ̀lú ìrọ̀rùn ló fi jẹ́wọ́ pé lóòótọ́ lòun lọ fọ́lé obìnrin náà àmọ́ kì í ṣòun nìkan o ó láwọn méjì làwọn ṣiṣẹ́ burúkú ọ̀hún àmọ́ ẹnìkejì ti sá lọ ní tiẹ̀ lẹ́yìn náà ló mú wọn dé ọ̀dọ̀ ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan tí wọ́n ta àwọn ẹrù olè ọ̀hún fún Lawal Aliu ni wọ́n porúkọ ẹ̀ wọ́n sì bá àwọn ẹrù náà lọ́dọ̀ ẹ̀ lóòótọ́ ni wọ́n bá fi páńpẹ́ òfin mú un torí agbépo lájà ò bí ẹni tó gbà á sílẹ̀ lọ́wọ́ ẹ̀ lásìkò tí wádìí ń tẹ̀síwájú làṣírí tuntun pé kẹ́hìndé yìí kan náà ló ṣáájú àwọn afurasí adigunjalè kan tí wọ́n lọ fọ́ ọsibítù àwọn alábìamọ tíjọba ṣẹ̀ṣẹ̀ kọ́ parí ságbègbè ìpẹ̀rù rẹ́mọ ó jẹ́wọ́ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pé òun àtàwọn kan tó ní wọ́n ti sá lọ ni wọ́n jọ ṣàkọlù sí ọsibítù náà lára ẹrù tí wọ́n jí kó níbẹ̀ ni tẹlifíṣàn hisense oníyìnṣì mẹ́tàlélógójì mẹ́fà tẹlifíṣàn broom oníyìnṣì márùndínláàdọ́rin méjì fìríìjì broom mẹ́ta fìríìjì mídíà kan àwọn fáànù lọ́ńtọ̀ onídùúró tó ń lo bátìrì mẹ́ta àtàwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ míì àròpọ̀ owó àwọn ẹrù yìí jẹ́ mílíọ̀nù mẹ́ta náírà gbogbo ẹ̀ sì ni wọ́n ti rí gbà padà níbi tí wọ́n lọ kó o pamọ́ sí Abíọ́dún Ọ̀ṣínbàjò ẹni ọdún márùndínlógójì tí wọ́n fẹ́ tàwọn ẹrù ọ̀hún fún ni wọ́n bá a lọ́dọ̀ ẹ̀ nígbà táwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn túbọ̀ tọwọ́ bọ Kẹ́hìndé lẹ́nu ló jẹ́wọ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn lòun ó lóun àtàwọn ọ̀rẹ́ òun táwọn jọ ń digunjalè ń ṣẹgbẹ́ òkùnkùn papọ̀ ni akérèmí ni àwọn ti parí ètò láti taari àwọn afurasí ọ̀daràn yìí àtàwọn ẹrù ẹlẹ́rù tí wọ́n jí sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kí wọ́n lè túbọ̀ ṣèwádìí bó ṣe tọ́ kí wọ́n sì fojú wọn balẹ̀ ẹjọ́ bákan náà ló láwọn sì ń dọdẹ àwọn ẹmẹ̀wà Kẹ́hìndé tó sá lọ òun sì gbàgbọ́ pé ẹgbẹ̀rún sàámú wọn kò lè sá mọ́ lọ́wọ́ faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online